الحمد لله رب العالمين ثم الصلاة والسلام على خير لخلق نبينا المصطفى صلى الله عليه وسلم نبي الرحمة ونبي التوبة صلوات الله وسلامه عليه وعلى آله وصحابه ومن صدق مسلكه إلى يوم الدين أما بعد إخوة الإيمان أحييكم بتهية إسلامية مباركة السلام عليكم ورحمة الله وبركاته lẹ́yìn ìgbà tí a dá ọpẹ́ fún ọlọ́run ọba wa ọba aláàánú ọba oníkẹ́ ọba olóore ọba ọlọ́pẹ́ ọba tó ṣe pé gbogbo ìgbà ni à ń rí àánú gbà lọ́dọ̀ rẹ̀ tí sì ń ṣàánú wa nígbà gbogbo àmọ́ lóore àdúpẹ́ fún ayìn lógo ọlọ́dàkùn máa jọ pé ẹnu ọpẹ́ ọwọ́ kan o tó fi jẹ́ pé oore tí ọlọ́run bá ń ṣe fún àwa mùsùlùmí kìí sọ̀rọ̀ tó kéré torí náà ọmọ ìyá mi máa dúpẹ́ fọlọ́run bá lọ́pọ̀lọpọ̀ lórí oore tí ọlọ́run bá ṣe fún wa a lè kà á tán o ìyákàyè wa ò sì gbé bí oore náà ṣe pọ̀ tó kìkẹ́ àti kẹ̀kẹ́ ọlọ́ba ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ọlọ́ba ara lé rẹ̀ àwọn sàábé rẹ̀ àti gbogbo àwọn tí wọ́n bá fi ṣe rẹ̀ kọ́ ṣe títí ó fi di ọjọ́ ẹ̀san akíra ní kí ọlá ìkí ọlá èkí kíra ní ọgbẹ̀ a máa gbéyẹ̀wò lónìí adabul muslim tijani ní àmì Allah subhanahu kí ni ẹ̀kọ́ tí mùsùlùmí gbọ́dọ̀ ní lórí ìdẹ̀ra èyí tí ọlọ́run bọ́ balẹ̀kẹ́ tó ṣe fún wa ìdẹ̀ra náà tààlẹ̀ káátán eléyìí òun ni a máa gbéyẹ̀wò lénìí pẹ̀lú àánú ọlọ́run nípa àdẹ̀rá náà ká má gbàgbé tí ọlọ́run bọ́ balẹ̀ kẹrọ sọ fún wa nínú sọ́rọ̀tù náhàlì ọlọ́run bá ní pé wà ń ga òun do ní sọ́ra tó bá máa ka orí ìdẹ̀rọ ọlọ́run ọba ní rí kàtẹ́ rahim ṣùgbọ́n náà bàbá alákòó ìjìnà bọ̀ níkẹ́ inú ayé àmì ọlọ́run bá ní pé wà àtàkùn ẹ̀hùn kó lè máa ṣàrìjùmọ́ ẹ̀mí ọlọ́run bá fún yín ní gbogbo ohun tẹ́ ń béèrè wàyí ń tẹ ohun tó ní ìmọ̀tànlọ́ láàtò sòwà tẹ́ ẹ bá ń ka ìdẹ̀ra tẹ́mi ọlọ́run bá ṣe fún yín ẹ̀ẹ̀lẹ̀ kàátánà inú ọ̀rọ̀ mi ọlọ́run bá ní mo pe ẹ̀yin antum al-fuqara'u ila Allah aláìní lè jẹ́ sọ́lọ́run ọba yín Allahu wal ganiyyul hamid ọlọ́run lọ́ba tó rọrọ̀ ọlọ́run lọ́ba ọlọ́pẹ́ ọlọ́run bá ànábì Muhammad sallallahu alaihi wasallam ó sàlàyé fún wa náà pé ọlọ́run sọ fún wa náà àdísì kó dísí pé dá ìbàdí wọ́n pe ẹ̀yin ẹrúsìn mi law anna awwalakum wa akhirakum wa insakum wa jinnakum tó bá ṣe pé àwọn ẹni kọ́kọ́ yín àti àwọn ẹni ìgbẹ̀yìn yín èèyàn yín ni àbálùjẹ̀nù kánú àlà àtúkọ̀ qalbi rajulin wahidin minkum ẹ bá sọra yín lóṣùṣù ọwọ́ ẹ sọra yín dọ̀kan ẹ wá fìra yín sínú ọkàn olùgbàgbọ́ ẹni tó nígbàgbọ́ jù nínú yín wọ́n zada dhalika fi mulki shay'a bí bá jẹ́ nìkan tó yẹ pé ìpàrọ̀ ọlọ́run bá ní fi nílò sẹ̀mí ayé rẹ̀ tí gbogbo yín sọra yín dọ̀kan tọ́yípó ń tọ̀ òun iṣẹ́ àwọn ìjọsìn fẹ́mi ọlọ́run bá pẹ̀lú ìbẹ̀rù ọlọ́run ni kò lékùn lọ́lẹ̀ èmi ọlọ́run ọlọ́run bá tó sọ̀dà kejì náà dé sikú dé sí ìbákan náà pé yà ń ibáàdì wọn pè yín orúsí mi o yàwó anna awwalakum wa akhirakum wa insakum wa jinnakum ọba ìpá àwọn ẹni àkọ́kọ́ yín àwọn ẹni ìgbẹ̀yìn yín èèyàn ẹnu yín àlùjẹ̀nu yín káánú ala afjari qalbi rajulin wahidin minkum ẹ bá lọ ṣọ́ra yín mọ́ ọkàn ẹni tó burú jù nínú yín kò kí jù nínú yín tẹ̀lé ẹ̀yin ò ní sin ẹ̀mí ọlọ́run mọ́ ní kọ̀sọ̀dá àríkàdì mọ́lìkì ṣe yà kò dín nǹkan kù lọ́dọ̀ ẹ̀mí ọlọ́run kò dín nǹkan kù nínú ilé ẹ̀mí ọlọ́run ń parí àdísì náà àdísì ọmọ àfáwà muslim ànábì ni pé ọlọ́run ni pé innakum lan tablughu darri fataluduni èèyàn lè dópin ìnira fún mi kẹwàá lẹ́yìn máa fi nira kẹ̀mí ọlọ́run lan tablughu naf'i fatanfa'uni bẹ́ẹ̀ sì lè lè dópin pé ẹ máa ń fà ní wákàn fún mi tẹ́f máa wá sí mi láǹfààní kí la fẹ́ lò pẹ̀lú gbogbo àwọn ọ̀rọ̀ yìí òun náà ni pé àwọn la ní bùkátà sọlọ́run ọlọ́run ọba ò ní bùkátà sí wa àwa la ní sọlọ́run bó wá ní ìṣesí wa bó ni ó sì jẹ́ sí ìdẹ̀ra bó la sì fẹ́ dojúkọ la sì fẹ́ mọ̀ ní oore la sì fẹ́ mọ̀ pàtàkì ẹ̀ ìdẹ̀ra tọ́lọ́run bá ṣe fún wa a lè tí mọ̀ àfikásọ̀ àwọn déédéé náà àwọn ìdẹ̀ra ó pọ̀ alákọ̀ọ́kọ́ نعمة خالقنا في هذه الدنيا ìdẹ̀ra gbọ́lọ̀n bá ti ìdẹ̀ra sórílẹ̀ ayé yìí ìdẹ̀ra ńlá kẹma ni èyí èyàn mi lọ́n dáwà lé èyàn ìbáwọn kẹni wọ́n wá lẹ́ranko yìí àwọn kẹni wọ́n wá ní kòkòrò àwọn kẹni wọ́n wá ní dùn àwọn kẹni wọ́n wá lẹ́yẹ bẹ́ẹ̀ làwọn kẹni wọ́n wá lálùjẹ̀nú ọlọ́run bá dáwà ọmọ ẹ̀dẹ́ ènìyàn ó dáwà lé èyàn adùnwò arẹwà ààbò rẹwà ajẹ́nìkan ta dùnwò lójú èyí tí a níbi Muhammad sallallahu alaihi wasallam ti máa sàlàyé pé Allahumma kama ahsanta khuluqi khuluqi fa ahsin khuluqi Allahumma kama ahsanta khuluqi ìrí olúwa bó ṣe dá mi lẹ́dàá tó fáìn tó tó báyìí jákùnjẹ́ wà mí ní ọjà la ilaha illallah táni bá fi ń bẹ lọ́wọ́ bá pé kọ́lọ́hún jẹ́ tí wà wọ́n ọ̀dà bọ́ọ̀ wá ah, ní wọ́n wá ṣe àpẹẹrẹ rẹ̀ tó máa ní wọ́n níwà ìwà olóní tọ́lọ́ bá kẹ́dí ròyìn wà nẹ́bì pé fàyín nẹ́ka láàlà kólòkìnà ọ̀dọ́yìn rí ànẹ́bì wọ́n ló níwà síbẹ̀ náà tó bá wo jígí tó wọra rẹ̀ bó ti rẹwà tó yóò ní pé Allahumma kama ahsanta khalqi fa ahsin khuluqi èrè olúwa o ó ṣe dá mi tí mo rẹwà yìí dákùnjẹ́wà mi náà dà nínú mélòó ọ̀pọ̀lọpọ̀ obìnrin tó rẹwà lónìí ọfọ́n ìlójú lásán ni ìwà rẹ̀ ọ̀dà mélòó mélòó ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin tó wà hansom dùn yóò mọ tó tó tó yóò mọ fófófó àsárà nìkan lọ́mọ́ ìwà rẹ̀ ọ̀dà rárá kò sí bá gbé kò sí bá tó bí èèyàn bá bá tó èèyàn kábàámọ̀ gbẹ̀yìn ni àwọn ọmọ ẹ̀dá àwọn ọmọ ẹ̀dá ènìyàn ẹ̀yìn èèyàn mi ìtẹ̀ra ni o ọlọ́run bá dá wa lọ́mọ ẹ̀dá ènìyàn torí pé ọlọ́run bá jogún làákàyè fún wa láti lè fi ronú ọlọ́run bá sọ fún wa nínú sọ́ọ̀tù tọ́rí kèpè fáliyá ń dórí lè ń sáánù mímọ̀ kólẹ́kọ́ ọmọ ẹ̀dá ènìyàn náà wóye síbi tá a ti dá kólẹ́kọ́ mi máa ń dá fẹ́ kọ́ bá dá látara omi tó ṣe pé ń tú jáde lágídí yakhruju min bayni sulbi wat-tarahib omi tó yẹ pé ń jáde láti ìbàdí ọkùnrin àti ìgbáyà obìnrin iná ọ̀rọ̀ mi ọlọ́run bá ní pé falyanzur al-insanu ila ta'amihi ní sọ́tún àbáṣà àyà 24 kọmọ ìdí ni yóò wòye lọ síbi oúnjẹ tí ti ń jẹ oúnjẹ yìí bẹ́ẹ̀ láti ń lòsẹ̀mí bàbá jẹun mọ́ kò síṣẹ́ mi o ẹ̀dá tọ́lọ́run bá dá wa yìí ọ̀tọ́ pẹ́ dà ó yẹ ká dúpẹ́ ó yẹ ká mọ́ ọ lóore ọlọ́run bá ní pé òun ọlọ́run bá dá wa ọlọ́wà kọjá kún mi bò tó ní mọ́ á ti kún dáta làmọ̀nà ṣe yà ọlọ́run bá mú yín jáde nínú ọkọ̀ àwọn òbí yín nígbà tẹ́ mọ́ kankan sí làákàyè pẹ̀lú wọn gbà náà àdákàmọ̀ nígbà tá mú mú tá ń dàgbà díẹ̀díẹ̀ títí pa tó mọ̀ bá dáyé ẹdúpọ̀ fọlọ́wọ́n lórí ipò dára lọ́mọ ìdí ènìyàn tí ò dá wa ní rẹ̀kó tí ò dá wa ní kòkòrò tí ò dá wa lẹ́yẹ ràn lóore eléyìí ni ìdẹ̀ra àkọ́kọ́ ọlọ́run tí ẹ̀ dá wa tàjọ ọmọ ìdí ènìyàn ìdẹ̀ra ẹlẹ́ẹ̀kejì ní ìmọ̀tò Islam ìdẹ̀ra pé àwọn àtúwájáde àtúkò nípa ọmọ ìdí ènìyàn lásán la ilaha illallah ọlọ́run fi ìdẹ̀ra islam ó fi kẹwa alhamdulillah ala ni'matil islam wa kafa biha ni'ma ọpẹ́ ní fọ́lọ́run bá olórí ìdẹ̀ra islam tó jogún fún wa yóò ah ó tó ìdẹ̀ra alhamdulillah kìí ṣe pínyẹn jẹ́ pòfẹ́sọ̀ bẹ́ẹ̀ la ẹ̀ṣẹ̀ dókítà àìṣe dókítọ̀ àìṣe àwọn amòye àìṣe àwọn ọ̀jọ̀gbọ́n ọlọ́run sì ju owó ìsìláàmù fún wa tọ́wọ́ ikú bí wọ́n kéèyàn gbọ́n kéèyàn jọ́jọ̀gbọ́n kéèyàn jọ́mọ̀ye ìsìláàmù máa fi wá wọlé tọ́yìn wọ́ọ́rọ́wọ́ ni gbogbo àwọn pòfẹ́sọ̀sì ni àbá jẹ́ mùsùlùmí ṣùgbọ́n kò rí bẹ́ẹ̀ ọlọ́run kẹta wọn tí wọ́n ní láàkáyè níwọ̀n ọba tí wọ́n rí wọn gẹ́gẹ́ bí ká ní nǹkan díẹ̀ yé wọn yàtọ̀ sáwọn ọmọ èdè ènìyàn yòókù ṣùgbọ́n náà bọ̀ ojú ìsìláàmù fáwọn mi alhamdulilayi rabbil alamin afa ibn oyeyina ó sọ fún wa ó ní pé má a ní àmọ́ lọ́wọ́ lálẹ́ ìbáde ní ìmọ̀ta àádọ́m ní àrọ́fà ó la ilaha illallah kò sí ìdẹ̀ra tọ́lọ́run bá ṣe fún ẹrú dídẹ̀ra ní ìwà tóbi tó bẹ́ẹ̀ gẹ́ tó tó kọ́lọ́run bó fi mọ̀ pé kò sẹ́ni tíjọ sí tọ́sí lódodo àfi ọlọ́run bàbá àlá orí mi ìtúnú pé tí èèyàn bá ti jẹ́ ẹni tó gba la ilaha illallah gbọ́ àlùjẹ́nà ní tó lọ dé sí lórí ọgbẹ́ alùkìyàmà kàlímọ́ olùbáàrídì ìhà rẹ̀ tó níyà ọwọ́ adàrẹ̀ gẹ́gẹ́ bí omi tútù ní fáwọn ará ilé ayé alhamdulillahi rabbil alamin alhamdulillahi ala ni'matil islam wa kafa biha ni'ma ọ̀pọ̀ àmọ́ olóore dúpẹ́ fún o ẹ̀yìn ajílẹ̀ àádìsí ní àm ní mọ́tò ìdáyà ti láì subhanahu Ah nínà jẹ́lì wàá àdọ́mù niam? àm nínú àwọn ìdẹ̀ra tó ga jù tó tóbi jù òun náà ni ìtọ́sọ́nà tọ́lọ́run bá jogún fèmí àti ẹ̀ tàbọ́lọ́run ọba mu tàbí òun nìkan ló bá fi jọ́sẹ̀ fún tàà sì mú ogun papọ̀ mọ́ pẹ̀lú bó ṣe yé wa tọ́ra àtúmọ̀ bí táà tó ti ń jí sọ́fìn kọ́lọ́n kó ṣàforíjì fún wa á àmọ́ olóore o àyìn ọlọ́run bá lógo o ọlọ́run dákun má gba ìsìláàmù náà lọ́wọ́ wa o yáàrí ìsìláàmù ní àmúdélé dákun ẹni àwọn tí ò rí ṣe má jẹ́ wọn fi yọ̀ wá má jẹ́ wọn fi sọ pé kàákàn gbogbo wulegule yín ìbàjọ́ pàdé nínú nẹ́nẹ́ ni á ọlọ́run má ṣe bẹ́ẹ̀ fún wa o má ṣe bẹ́ẹ̀ fún wa o gbogbo bó ti jogún ìsìláàmù náà fún wa dákun yà bá ìsìláàmù náà yà bá wọlé ọ̀la yà bá kó lórílẹ̀ ayé yẹ kí wọ́n sọ́rọ̀ dà wà náà kọjá gbólóhùn alhamdulillahi rabbil alamin ìgbẹ̀yìn wọlé ayé yọ jẹ́ pé gbólóhùn bá máa dúpọ̀ fọlọ́run báyìí ilé ìlẹ́lẹ̀ kejì ìtara ìsìláàmù ẹlẹ́ẹ̀kẹta ní ìmọ̀tò náà la ilaha illallah ìdẹ̀ra pàǹsùn àwọn ohun sùn a lè mọ́ o àfẹ́ntọ́nà bàbá gba ìdẹ̀ra yìí lọ́wọ́ wọn ọlọ́run bá ní pé wọ́n jàn ní ẹni ọmọ kóm ṣúgbàtà a sì oorun fún yín ní ìsinmi Allahu Akbar gbogbo àwọn tí ṣe pé wọn ò bá oorun sùn <laughs> ah! wọ́n máa mọ̀ pọ̀ lọ́wọ́ ọbọ̀ òpé méjì níṣẹ́ ni wọ́n mọ̀ pé àṣọ òru gún ẹ̀rù bọ́ọ̀rù ṣe gùn tó báyìí pẹ́ni tó bá rọrùn sùn yóò sọ pé ilẹ̀ ya ti mọ́nù ìdẹ̀ra ni wọ́n pè bẹ́ẹ̀ ìdẹ̀ra kéèyàn máa rọrùn sùn ẹlẹ́bí amúsọ aláàsán sọ pé mọ̀ bá ta hàmùnà fèsì sẹ́rí bí i ẹni yóò tọ́nà bá ní pé kó fífọ̀ kabalẹ̀ sun rẹ̀ mọ̀ àáfà ìbádá ni èyí ọlọ́run bá jogún àlàáfíà fara rẹ̀ ń dá okú tó yẹ ó méhì ó tún ní oúnjẹ ọjẹ lóòjọ́ rẹ̀ ní bẹ́ẹ̀ ọlọ́run bá ti sọ ilé ayé fún alihamdulilayi ọlọ́run bá mọ́ lórí o a mọ́ lórí o a fẹ́ sùn à ń sùn a ah, ìdẹ̀ra ńlá ni o ìdẹ̀ra ńlá ni o àwọn tí ò rò oorun sùn ìnira burúkú ni ló fi jẹ́ pé tẹ bá rí nìkan tí ń pera rẹ̀ lọ́lọ́run ẹ kíyèsí pé ṣé ń sùn àbí èsùn tó bá ti máa sùn ẹ dé fọ̀tífọ̀n pé ọlọ́run ọba kò gbọ́dọ̀ sùn lọ́ọ̀ <laughs> ọlọ́run ọba láàtà àkọ́dọ̀ sílẹ̀ tún wà láàrẹ̀hùn ọlọ́run ọba ìsùn èyí tó gbogbo rẹ̀ pé ó sùn ṣùgbọ́n ọmọ ẹ̀dẹ́ ènìyàn àwàlá ní ká sùn téèyàn ọbẹ̀ sùn làákàyè rẹ̀ ó máa dàrú díẹ̀díẹ̀ ara àdìrá ni ó àdúgbò fọlọ́run ọba lórí ẹ̀ bẹ́ẹ̀ náà ni àlùmọ́ọ́lù ní ìmà tọ́lọ́run bá fún yẹn lówó tó fún yẹn dúkìá ìdẹ̀ra ni ó tọ́lọ́run bá tó wà ní kéèyàn ọmọ ọlọ́ọ̀ orí ńlá gbáà ni o jẹ́ mùsùlùmí òun rọrùn sùn ọlọ́run wá bọ́n dúkìá tó ń rí lò sójú ọ̀nà ọlọ́run orí ńlá ni ó orí ńlá ni ó ìdáná inama ìnàmà àtọ́ka ìmáàlì torí pọ́lọ́run bá ló fún ọ ní a yìí àtọ́ka ìyá ọlọ́run bá gbé ọlẹ́ ọlọ́wọ́ fúnra rẹ̀ gángan lè tẹ̀sítẹ́rì bí ìlìjẹ́nà kò lè fi ra àlìjẹ́nà ni ó gbọ́n tọ́lọ́run bá sọ ní sọ́tò tàwọ́bà gbogbo ẹ̀yin tọ́lọ́run bá bùn tẹ lówó lọ́wọ́ kẹ́ fi rálù jẹ́nà wọlé o kẹ́ fi rálù jẹ́nà ni o ọlọ́run bá ní pé inna Allaha ishtara minal mu'minina anfusahum wa amwalahum bi anna lahumul jannah dájúdájú ọlọ́run ọba ọ̀rà lọ́wọ́ àwọn olùgbàgbọ́ òdodo ẹ̀mí wọn àti dúkìá wọn ó sì fàlù jẹ́nà jàrọ̀ fún wọn ànábì Muhammad sallallahu sọ pé ní malimal salih li rajul نعم المال الصالح لرجل الصالح آه، من owó dáadáa dúkìá tó dáa fọkùnrin tó dáa fọmọ ẹ̀dá tó dáa tọ́lọ́run bá ní pé kéèyàn ní dúkìá tí dúkìá náà dáa ó tún wá lọ bọ́ sọ́wọ́ ẹ̀dá tó dáa èèyàn máa gbádùn rẹ̀ o fàlẹ́ islam láyà ọmọ àlékà tí náà lè máa islam ò sí lè wọ̀ fún ọkọ̀ owó wò anfaqahu fil khayrati was salihat ṣùgbọ́n na síbi tó jó orí ni o na síbi tó dáa àti ibi tó jó orí wọ́n ní ìwà fọ́ọ̀rọ̀ man ayé ìjọlẹ̀ kẹrin ó ń tìjú ọlọ́run ó ń tìjú ànábì sallallahu alaihi wasallam alápọ̀nlé jùlọ ìṣàrọ̀ àlùjẹ́nà marratayn ẹ̀ẹ̀mejì lọ́ra àlùjẹ́nà lọ́wọ́ ànábì lọ́wọ́ ọlọ́run ọ̀rá ọ̀rọ̀ àlùjẹ́nà lọ́jọ́ tó gbọ́tà níbi sọ pé man jahaza jayshal usra falahul janna ẹni yóò tó bá pèpè à kí làwọn ọmọ ogun jayshal usra lò lójú ogun àlùjẹ́nà ọmọ jẹ́ tí ọ fa jahaza jayshal usra Uthman ọmọ afán ó sì pèpè àwọn táwọn ọmọ ogun ọmọ ogun yìí ó lò ó pèpè rẹ̀ fún wọn wọn níjọ náà àkọ́mi tó gbé ju tó gbé lẹ̀ ọ̀pọ̀ kìtìkìtì ni o àkómi ọgọ́rùn-ún tó gbé kalẹ̀ fáwọn èèyàn ikú wọn máa lò sójú ọ̀nà ọlọ́run ó sì gbé owó tó tówó kalẹ̀ tí wọ́n lọ tí wọ́n ìbọ̀ wọn nínú ẹ̀tán bákan náà ẹlẹ́ẹ̀kejì tó tó ra àlùjánnà ẹjọ́ tó níbi ọmọ sára sọ pé mọ̀nà háfàrọ̀ bí ìrọ̀rọ̀ ọmọ fọlá olùjánnà ẹni yóò tó bá gbé kí n ga ọrọ̀ máa àlùjánnà máa jẹ́ tiẹ̀ o òun ló sì sanwó kànga náà òun ló sanwó rẹ̀ lọ́ra lọ́wọ́ yahudi yahudi lè pé ń tà fáwọn mùsùlùmí nílùú madina usman amafan wàrà ó jẹ́ ti gbogbo mùsùlùmí nílùú madina àtẹ̀ǹtì èsì mùsùlùmí ọ̀rọ̀ àlùjẹ́nà lọ́wọ́ bá lẹ́ẹ̀mejì allah akwa tọ́lọ́run bá jogún dúkìá fún ìdẹ̀ra ní o tọ́lọ́run bá ní kó orí lò síbi tó dáa tó fi ra àlùjẹ́nà orí ní o torí pé ànábíà muhammad sallallahu alaihi wa sallam sọ pé inna li kulli ummatin fitna gbogbo àlùmọ̀ kọ̀ọ̀kan ló ní àdẹ́wò fitna ò fitnatul ummati al-mal àdẹ́wò àwọn àlùmọ̀ tèmi owó ni ò owó làdẹ́wò tiwọn tèyí túmọ̀ sí pé àdẹ́wò ń bẹ látara dúkìá ó kéré nínú ẹni tọ́lọ́run bá jogún owó fún tọ́mọ́ lò tọ́lọ́run bá jogún ẹ̀ fún ọ̀tọ̀ ọmọ lò mú kí ọkọ̀ oríire o kọ́lọ́n kò jẹ́ ogúnlẹ̀ láyọ̀ bí àwọn tí wọ́n rí ìlò náà ṣáájú tí ẹ̀nà sí gúnlẹ̀ láyọ̀ ìdẹ̀ra kẹrin nù ìdẹ̀ra karùn-ún àdìwọ́lẹ̀dù sọ́ọ̀lẹ̀ ní ẹ̀mà ọmọ rí kọ́lọ́n bá jogún ọmọ rí fún yẹn ìdẹ̀ra ńlá ni ó ah, gbogbo ẹni tọ́lọ́n jogún ọmọ dáadáa fún mo mà bá yín dúpẹ́ ọlọ́run bò mà nígbà wọn lọ́wọ́ yín ọlọ́run ó jẹ́ wọn sọmọ kalẹ̀ fún yín ọlọ́run bó jẹ jẹrẹ wọn tọ́lọ́run bá jogún ọmọ rẹ fún yẹn gẹ́gẹ́ bá níbi sọ pé àwọ̀wọ́lẹ̀dẹ̀ sọ́ọ́lẹ̀ yẹ́dẹ̀ wọn ńlá téèyàn bá kú tán téèyàn bá fọmọ rẹ lè lọ tí ń ṣàdúrà fún yẹn ọmọ rí ìdára ni o tó fi jẹ́ pé èmi àti a gbọ́dọ̀ gbìyànjú bó o láti rí àwọn ọmọ wa tí wọ́n jọmọ rí kì í ṣe pé kárí wọn lọ iléèwé nìkan gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn òbí tí ń rẹ́mọ lọ iléèwé lónìí tí wọn ò fi ti ẹ̀sìn kún tọmọ bá fẹ́ gbé ẹ̀sìn wọlé tí wọ́n ní ká tí wọ́n tún jágbe mọ́ ah, nípa àìmọye ọmọ ọlọ́pàá àdọ́jọ́ ọ̀la ó gba doctorate ó di professor ṣùgbọ́n níkẹyìn òun ló tún padà jẹ́ àdẹ́wò fáwọn òbí rẹ̀ nígbà tí ẹ̀ padà láti ẹ̀gbẹ́ tó padà sí tẹ́yẹ́yẹ́ òwúlẹ̀ ní ọ̀sán lọ́wọ́ ọba mọ́ ó lọ jẹ́yìn àwọn free thinker àwọn tó ṣe pé ó free láti ṣẹ̀sìn tó wọ̀ ọ́ ọ̀dẹ̀ tí ò jẹ́ mùsùlùmí mọ́ ọlọ́run máa fún àdúrà ọmọ bẹ́ẹ̀ o tó fi jẹ́ gbogbo ẹni tó náà bá ní ẹbí mọ́ rí ẹ mójútó wọn o ọgbọ́n máa ń ṣe sábà bí láti jẹ́ kí ìyàrá lè jẹ́ nẹ́wọ̀ tó bá jọ wọn rí ìdẹ̀ra ọlọ́run ọba ni má jẹ́ ọbọ́ ànábì Muhammad sallallahu alaihi wasallam fún ọ̀nà ọ̀rọ̀ kan èyí tó gbé gbé tí afáramọ́dù gbé jáde ní musnad rẹ̀ Albani wa jẹ́ ló ń tẹ̀ ní sọ ìjà ní àwọn ní àdéṣe one thousand six hundred and seventeen pé inna rajula làtẹ̀tẹ̀fìn ìdàgbẹ̀jẹ́ta ó fi jẹ́nà ọmọ ẹ̀dá yóò máa rí ìpele rẹ̀ lálùjẹ́nà yóò máa dépele kan lálùjẹ́nà fọyẹ́kù yóò máa sọ báyìí pé a ní ilé ìhàdà kí ló fa ipò tí mo bára mi yìí lónìí kìí ṣe mi ló kí n bára mi láyè yìí lálùjẹ́nà fọyẹ́kọ́ọ̀lù wọ́n sì máa sọ báyìí pé bí istigfar wàlẹ̀ dìkàlẹ́kì àforíjì ìwà foríjì tọmọ rẹ ń bọ wà foríjì lọfà tó fi bára rẹ nípò yìí Ọlọ́run dákun jogún ọmọ rẹ fún wa jogún ọmọ rẹ fún wa Ọlọ́run à ń bẹ ọ ẹni Ọlọ́run bàbá jogún ọmọ rẹ fún ìtẹ̀ra ńlá ni Ọlọ́run bá tó fẹ́ sàdéhùn fẹ́ dáa a sì jogún ọmọ bó fún Ọlọ́run làwa ń bẹ ọ Ọlọ́run làwa ń bẹ ọ Ọlọ́run làwa ń bẹ ọ bóò láti mọ̀ pọ́mọjọ́ mọ rí a máa mọ̀ pọ́mọjọ́ mọ rí nígbà tó mo bá ń ṣẹ̀sìn Ọlọ́run tí ń ṣe Islam láwọn ọmọ kọ́ ọmọjọ́ ọmọ rí ìdá hafizal Qur'an tọ́lọ̀n bá ní kọ́ ha Qur'an tó wá bẹ̀rẹ̀ sí lóhun tó há yẹn ó sì bẹ̀rẹ̀ sí sí káwọn èèyàn sí lóhun tí ń bẹ́ ń bẹ̀ pẹ̀lú bágbára rẹ̀ ṣe mọ́ kò jọyìn àwọn ọmọ páńlé tọba jẹ́ wẹ̀ alkiyama nínú orí tọ́lọ́wọ́n bó ṣe fún àwọn òbí ọmọ náà alìbáṣà wà lìdáhù yà ọmọ alkiyama ti táàjà dọ́wọ́ òhùn mítlẹ̀ shams ọlọ́run bó dé àwọn òbí rẹ̀ méjèèjì ládé adé yìí lóúnjẹ gbọdọ̀ lókìyàmà adé yìí ọmọ tan yàrìnyàrìn gẹ́gẹ́ bó òun ṣe máa ń tàn yàn wọ̀yúkṣà wàlídéyìí hùlẹ̀tẹ́yìn kódà àwọn òbí rẹ̀ méjèèjì wọ́n jẹ́ nìkan tó yẹ pé gold iná ni wọ́n wọ̀ wọ́n látọ̀ kó mọ̀ bí ṣe máa dúnìyà èyí tó ṣe pé wọn ò lílò lórílẹ̀ ayé jẹ́záhà mọ̀ ọ̀kọ̀dámà ilé yọ máa jẹ́ ẹ̀sàn lórí wọn ti sí lórí ọmọ wọn ni ọ̀gọ́rọ̀ sàràfí ìbìníhì máa àti wọ́n ti gbìn sọ́dọ̀ ọmọ wọn ọ̀làálàádáwọ̀ lẹ́dìdọ́fà ọmọ ọ̀rọ̀kọ̀tọ́bì làyẹ̀kó ó sì ṣe kó sọ pé náà ló jẹ́ kí ó máa ní ọmọ fi sọ gbọ́dọ̀ pé ní la ó kiri hanefsi alálejima èyí máa máa ń kọ fún ẹ̀mí ara mi kí n súnmọ́ àwọn ìyàwó mi ọjá àǹtẹ́kọjá nísìmọ̀tàn tó sẹ́bẹ̀kù lọ́wọ́ azà ọjà èyí máa ń jẹ́ nìkan tí pé èyí máa ń jẹ mímí nípa kí n súnmọ́ àwọn ẹlẹ́tọ̀ mi èyí máa ń jẹ mí rárá mi nípa kí n ṣe bẹ́ẹ̀ tí èyí fi hàn kàn pé abẹ́rẹ́ ah, náà lè mú jáde ń bẹ̀ ọmọ tí wọ́n máa ṣàfọ̀mọ́ fọlọ́n aláàkọ́wà tó wáyé pé àníyàn tí mi àti ẹjọ́ nínú ọlọ́run bó ṣe bẹ́ẹ̀ ṣùgbọ́n sọ àwa ní ibi ibi fíìlì lásán ń bẹ lórí ẹ̀mí ìyá kóhun gbọ́ fíìlì ara òun lára ọkọ òun tẹ̀bí fíìlì lásán ń bẹ lẹ́mí ọkọ bàbá pé kóhun gbọ́ fíìlì lára àwọn ìyàwó òun ẹ̀rọ nu kìlẹ̀ fi dí ẹ̀bá máa bẹ lọ́run ba lórí ẹ̀ ọlọ́run ọba dákùnbà jogún ọmọ rí fún wa èyí tí àwọn àníbí ọlọ́run bá ní ẹ̀ máa ń tọrọ rẹ̀ lọ́dọ̀ ọlọ́run. ربي هب لي من الصالحين رب هب لي من الصالحين رب هب لي من الصالحين ànábì ibrahim àdúrà rẹ̀ nù ọlọ́run bá jogún ọmọ rẹ̀ fún mi o ọlọ́run bá jogún ọmọ rẹ̀ fún mi o ìyá ni ọmọ wí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bó ti bá náà bá yẹ sọ ọ́nà sọ́tún sọ́fà ṣùgbọ́n tí wọ́n bá fẹ́ jogún ọmọ àdáwò fún yẹn áà ah, ọmọ lè jádáwò fún yẹn o kọ́lọ̀ má jẹ kábí ọmọ àdáwò ọmọ fìtínà nítorí wọ́n lọ́wọ́n bá sọ pé yáyá nàbí náà mọ́nù ó pe ẹ̀yin olùwàwó òdodo inna min azwajikum wa awladikum aduwwan lakum fahdharuhum ń bẹ nínú àwọn ìyàwó yín àwọn ọmọ yín tí wọ́n jọ́ta fún yín ẹ ṣọ́ra fún ọ inú sọ tó tàkọ ọgbọ̀n ní àyà 14 ọlọ́run bá tó sọ fún wa 15 rẹ̀ pé innama amwalukum wa awladukum fitna dájúdájú àwọn dúkìá yín àwọn ọmọ yín àdánwò ni wọ́n jẹ́ fún yín àdánwò ni wọ́n jẹ́ fún yín ọlọ́run dákun má fún wa lọ́mọ èyí tó ṣe pé yóò jẹ́ ọ̀tá fún wa o àwọn ọmọ tí ó jọ rẹ̀ fún wa yóò yẹ kí a mọ̀ ọ̀nà jókòó fún wa inú dẹ̀rẹ̀ ẹlẹ́ẹ̀kẹfà zawjatu ni'ma aw az-zawju ni'ma tọ́lọ́n bá fún yẹn níyàwó orí ìyàwó ìdẹ̀ra ní o ọkọ ìdẹ̀ra ní o ìdánlọ́run bá fún ní ìyàwó orí orí lára lọ́run bá ṣe fún ànábì Muhammad sallallahu alaihi wasallam sọ pé àdúnìyà mọ̀tá ilé ayé yìí dóhùn ọ̀kọ́ ìrọ̀mọ̀tá ìdúnìyà ìmọ̀ràn tó sọ àdéhà ṣùgbọ́n táàkùn yẹn gbádùn ilé ayé kọ́lọ́n bó yí kíyàn ṣe kóńgẹ́ ìmọ̀ra tún sọ̀rọ̀ ha obìnrin rí tọ́lọ́n bá ṣe kóńgẹ́ tíyàn bá ṣe kóńgẹ́ obìnrin rí ìdẹ̀ra ni o ẹlòmíín bẹ ìyàwó tọ́lọ́n jogún fún ìyàwó bó ni kàkà kó padà jẹ́ nímọ̀ fún kó jẹ́ ìdẹ̀ra fún kó má padà jẹ́ dẹ̀ra níṣẹ́ ló padà jẹ́ nẹ́kùnmọ̀ fún ìbànújẹ́ ló padà jẹ́ fún o níkùnmọ̀ tó mìíràn lọ́ọ̀ lọ́lọ́run fi ìyàwó sí fóun tọ́lọ́run bá sí ìyàwó orí fún yẹn ní ìmọ̀tún mi ní àmìlà ìdẹ̀ra kẹ́ nínú àwọn ìdẹ̀ra ọlọ́run ọba ni ànábì wa Muhammad sallallahu alaihi wasallam sọ pé khairu nisa allati tasudduhu idha nadara ilayha obìnrin tó jẹ́ yóò tún tẹ̀lé àṣẹ ọkọ nígbà tọkọ bá pàṣẹ ọ̀la àtọkọ àlífò fi nafsiha kò ní yapa àṣẹ ọkọ ọ̀la maliha bima yakra kò sì ní yapa kò ní jàǹbá dúkìá rẹ̀ eléyìí mélòó wá ni irú obìnrin wo obìnrin tó bá rẹ̀ ń kọ́ndíṣàn báyìí tó ṣe wádà mọ́tọ́ lọ́hùn sí fún ọ ni pé tọkọ rẹ bá wù ọ báyìí inú rẹ á sì dùn tó bá láṣẹ ọ tẹ̀lé o sì ní yapa rẹ̀ bákan náà dúkìá rẹ̀ ó sì bá mójútó tọ́lọ́n bá ní kó rí báyìí òkè ọkú orí rẹ̀ o tọ́ ọ̀bá rí bẹ́ẹ̀ àkíyèsí ààrẹ tí ẹni ẹni wọ ọkọ náà tó sì pé tọ́lọ́n bá ṣe ọ́ ní ọkọ̀ ọ̀fọkànbalẹ̀ ọkọ̀ ọ̀tùnú fún ìyàwó orí ńlá ni o orí ńlá gbáà ni lànàbí amúsà aláàzọ sọ pé rahimahullah imra'atun rahimahullah imra'atan qamat min al-layl kọ́lọ́n kọ́ bá mi kí arábìnrin kan o èyí tó yẹ pé ó jí lóru fasọ́lá tí ó sì kírun lóru wàhálà ìkọ́dọ̀ ti zàwùjáhà ó sì jí ọkọ rẹ̀ náà pé kóun ní òkè òun fàyìn hábà tọkọ̀ yìí bá kọ̀ ẹ̀ẹ́dàjọ́ ti fi ìwájú yẹ̀ hilma yọ wọn mi sí ìlà fẹ́ẹ́rẹ́fẹ́ kọ́sá lè jọ́sìn fọlọ́hún yóò bí bẹ́ẹ̀ tó yẹ pé ẹ̀sìn ló mú mú láyẹ̀ ìdẹ̀ra ní o kọ́lọ́n kó jogún ìyàwó bẹ́ẹ̀ fún wa ìjọra ní kó jogún ọkọ bẹ́ẹ̀ fún wa ẹ̀dá náà bá jogún ọkọ bẹ́ẹ̀ fún tàbí ìyàwó bẹ́ẹ̀ fún ìdẹ̀ra ọlọ́run ṣe fẹ́ fún tó bẹ́ẹ̀ jẹ́ ìdàkejì áá náà kọ̀ má áá àbúrú ńlá ni kọ́nà má jogún ọkọ ogbó fún wa kọ́ má jogún ìyàwó ogbó fún wa ìyàwó gbàjẹ́ ń sinmi ìyàwó àdánwò ìyàwó ń fìtínà ìyàwó abatọkọjẹ́ tàbí ọkọ ahìn ìyàwó léèmọ̀ abàlìjẹ́ ńlẹ̀ ìyàwó jẹ́ náà má jogún ọkọ bẹ́ẹ̀ fún wa ọkọ tó ṣe pé gbogbo ògbà kò ní bá ìyàwó àlìjẹ́ náà ayé nìkan ni wọ́n máa bá rò kọ́sà súnmọ́ lásán ni kọ́sà súnmọ́ lásán ni bóò láyé obìnrin yóò ti dá àtọ̀run rẹ̀ kọ̀ọ̀kan o bí òkírun kò pèsè ọkàn yọ gbà rẹ̀ ọkùnrin tó má gbà ọlọ́run má jogún ọkọ bẹ́ẹ̀ fún wa o dákun má jogún ìyàwó bẹ́ẹ̀ fún wa inú àwọn ọ̀dẹ́ra èyíyàn ní òun náà ni al-lisan ni'ma wal-'aynan ni'ma wal-yadan ni'ma wal-rijlan ni'ma wal-adnan ni'ma kulluha ni'am min ni'amillahi 'ala al-'abd fa hal shakarta Allah 'azza wa jalla inú àwọn ọ̀dẹ̀ra tọ́lọ́n jogún fún wa ní ahọ́n tá a fi ń sọ̀rọ̀ yìí ara tíyàn bá ń sọ̀rọ̀ táwọn èèyàn ń gbọ́ yẹn yìí ìdẹ̀ra ní o wọ́n ní ìwọ̀n tí ń kálùlù yóò lura rẹ̀ yóò gbara rẹ̀ lára kọ́rọ̀ tó jáde ní ó bòmíjẹ́ lójú kọ́rọ̀ tó jáde mo ti gbá ah, la ilaha illallah oògùn ọbọ̀ kó tó rọ́rọ̀ sọ tọ́lọ́mù bá jogun àwọn fún ọ tó ń fi sọ̀rọ̀ tó ń fi gbọ́ yé ọwá lọ́lọ́run sí orí fún àyí ń tẹ̀wọ́n dò ní mọ́tọ́lá látò sọ̀rọ̀ tẹ̀bálẹ̀ máa ka orí ọlọ́run bẹ́ẹ̀ lè káátẹ́ o àbúrò ojú tọ́lọ́run jogun fún wọn orí ojú tọ́lọ́run jogún fún wa tó bá fẹ́ mọ̀ pé ìdẹ̀ra lójú ibi yòówù tó bá wà tó ń gbọ́rọ̀ mi yìí díjú ibi tó ti mọ̀ tó bá wà ní yàrá rẹ̀ kò wá díjú kò díjú lọ́ọ̀ta kó rìn lọ́ọ̀ta wájú ilé yín kó rìn lọ́ọ̀bẹ̀ kò wá tún rìn padà má tiẹ̀ wulẹ̀ ló díjú faṣọ bo ojú rẹ̀ kò wá rìn lọ́bẹ̀ kó wò dààmú tí ó bá ọ la ilaha illallah tí àwa mọ̀ lórí bí ah, ọlọ́run ṣàánú wa o àmúrí ọlọ́run àti ẹ̀mọ̀ ọlọ́run sóore fún wa ìlú ọlọ́run bá gbójú lọ́wọ́ rẹ̀ òun lọ́mọ̀ tún mọ orí ojú ọlọ́run dákun ṣàánú wa ṣàforíjì fún wa àrọ́pẹ́ dà àti àti ẹ̀dúpẹ́ fún ara lọ́run dákun ṣàánú wa alhamdulillahi rabbil alamin àbóore ọwọ́ tó fẹ́ sọ ni ìbọn bọ́ sí ìgbélé ìgbọ̀nsẹ̀ fúnra rẹ̀ òun sì ń yàgbẹ́ tó ń tábà fún ẹ tọ́lọ́run bá gbọ́wọ́ méjèèjì lọ́wọ́ rẹ tó di pé ọ̀fẹ́ tábà ọ̀sẹ̀sẹ̀ ń pè yàn tí ó bọ̀ ọ̀tà tàbí ọ̀sẹ̀sẹ̀ ń gbèdì síbi tí pé omi ń sàn tọ́sẹ̀ ó sunkún pí ló fi gbó ọ̀fẹ́ jẹun kò ní ẹ̀ ló fi jẹ́ kò sọ́wọ́ àfikọ́ máa lẹ́sẹ̀ tọ́lọ́run bá tó wá gbẹ̀sẹ̀ lọ́wọ́ rẹ̀ nǹkan tó yarọ̀ ẹbí alẹ́sẹ̀ nísìn bó bá ti pè wá kẹ́mẹ́ àti sáré dìde àti lọ bí a ń lọ ẹsẹ̀ ń bẹ ní o á sáwà mọ́ lórí bí tó bá ikú bóyá ń fìdí wọ́ ni kó tó di pé à ń débi à ń lọ á àmà mọ orí ọlọ́run àbó orí tí méjèèjì la fẹ́ sọ ni ẹni tí títí ẹ kéré ẹni tí ẹ sì gbàgàdà ọlọ́run bá lọ dá bẹ́ẹ̀ wọ́n ń sọ̀rọ̀ à ń gbọ́ àwọn ẹlòmíín ń bẹ ọlọ́run bá yí àwọn ládìtì bá a ti ń sọ yìí àwọn ọ̀gbọ́n kankan kò sí pé bóyá jẹ́ ń gbọ́ wà sí kó sayé mi láǹfààní kò sí bẹ́ẹ̀ fáwọn ah, àwọn amórí ọlọ́run bàbá yìí la ilaha illallah la ilaha illallah orí ọlọ́run ọba ni o wà ń tẹ odò ní ìmọ̀tọ́lọ́ látò sóhà tẹ́bálẹ̀ máa ka orí tọ́lọ́run bá ṣe fún yẹn lè káátá kulluha ní àmì mi ní àmì ńlá alàlà abdi gbogbo àwọn nǹkan ìdẹ̀ra ni o àwọn ọ̀dẹ̀ra ni lórí àwọn ọ̀dẹ̀ra tọ́lọ́wọ́n bá ṣe fún wa ìjà wa wásìkò kan tá a fi ń dúpẹ́ fọ́lọ́wọ́n ọba bí lọ́hùn ṣàánú wa o ṣàánú wa ọlọ́wọ́n ọba o àwọn èyí pọ̀ ó ti pọ̀ jù ó ti pọ̀ jù bẹ́ẹ̀rí ẹni ọlọ́run bá bá gbé tí lọ́wọ́ rẹ̀ tí epo kò fi gbọ́yìn dáadáa mọ́ tó bá gbé dédé àwọn tí wọ́n ń tọ́jú etí tí wọ́n ní pé yọ ọ̀ra ìbọ̀tí ni ó fi máa gbọ́rọ̀ èèlò lé àwa ń ta ìbọ̀tí ẹyọ kan èjì nǹkan ọmọ àfi tí pé yóò máa gbọ́rọ̀ wọ́n ní wọ́n ń ta ní four hundred and fifty thousand wọ́n ń ta mí ní two fifty wọ́n ń ta mí ní three hundred mo mọ̀ ń pa ẹ̀ ní o mo mọ̀ ń pa ẹ̀ dáadáa. méjèèjì wá ń kọ́ ìmí ń bẹ̀ nine méjèèjì ìmí seven hundred méjèèjì èyí tó kéré jù ní five ìbí wọ́n sì létí ìgbọ́kúgbọ́ ló òfin gbọ́ òfin gbóyin ọlọ́run bó bí ọ́ àtúnṣọ fún ọ pé oyin ọ̀dá ọ̀ka gidi borí dípò kọ́ máa lọ fi gbọ́ alukoran ṣèbí ńgbà tọ́lọ́ ń jogún etí fún tó fi ń gbọ́rìn ló fi ń gbọ́gbọ́ kúgbọ́ fàlà hàbùlà wàlà quwwata illa billah ọlọ́run ṣàánú wá o ṣàánú wá o ìtẹ̀rẹ́ ìfẹ́ máa fi parí rẹ̀ òun náà ní ní ìmọ̀tò ànẹ́bì ó ní pé àṣẹ́hàtú admilk ṣẹlá láàfíà yìí ẹnu ọlọ́run bá jogún ẹ̀ fún ìkápá ní o ìkápá tó dáa lọ́lọ́run bá jogún fún ọwọ́ àwọn aláàárẹ̀ tí ń ké lórí ibùsùn rẹ̀ pé yéé yéé tí ń bẹ lọ́run pé kóun sá tiẹ̀ lálàáfíà láàárọ̀ dálẹ̀ ọlọ́run bọ̀ mà dálàáfíà padà fún àwọn tára ní ọlọ́run dákun bá jogún àlàáfíà fún ọ bá jogún àlàáfíà fún ọ wá tó wá jogún àlàáfíà fún wọ́n fi sìn wá dèwà mọ́lẹ̀ o àmọ́ àmọ́ lórí àfọwà Salman Farisi onáná rọ́jìlá ambassador láhùnmínà dúníyà arákùnrin kan ọlọ́run bá tẹ́ gbogbo ọ̀rọ̀ fún láyé fantaza mọ̀ fi yẹ̀dẹ́ yìí hatta lam yakun lahu illa hasirun padà gba ọgbà ọgbà ọ̀rọ̀ yẹn tẹ̀bí wíkọ̀ wá sí kẹ̀kẹ́ mọ́ ju ìbùsùn rẹ̀ lọ fàjẹ́ aláyé ahmadullah ta'ala wa isna alayhi ọlọ́ba jẹ́ nìkan tí dúpẹ́ ìsìnyìn ọlọ́ọba lógún gbogbo gbà àkọọ́lẹ̀ aláwọ̀ jùlọ àhà àfà Salman Farisi sọ párákùn nǹkan bá padà sọ fún pé kọ̀dùbùsìtọ̀ láhùmínà dúníà ah, wọ́n jogún ilé ayé ìfọn wọ́n tẹ́lẹ̀ ayé ìfọn kí láwáàdé àrò àyítakà àǹta àlámà táhàmàdàlọ́ ẹbọ ìsìsì tọ́wá wà ní ìsìn kí ló wà ń dúpẹ́ fọlọ́run bá sí kí ló ń sọ pé púpọ̀ sáà ń dúpẹ́ fàkọọ́lẹ̀ aláhùn rọ́jòl báyìí lárákùnrin dé sí padà pé ahmaduhu على ما لو أعطيت به ما أوتي الخلق òun dúpẹ́ fún lórí tó ṣe pé ihun tó fún mi tí ò fún àwọn ẹ̀dá mi lam a'tahum iyyah ọlọ́run bò fáwọn ẹ̀dá mi qala wa ma dhak ó ní pé kí ni nǹkan náà ó ní pé ara'aytuka basaruka ara'aytuka basaruka ara'aytuka lisanaka ara'aytuka yadaka ara'aytuka rijlayka ṣebí ìwọ ní ọ̀wà rí ni mo jẹ́ nìkan ti ṣe pé olúwojú rẹ̀ ọlọ́run bá jogún ojú fọ̀n ọlọ́run bá jogún àwọn fọ̀n ọlọ́run bá jogún ọwọ́ fọ̀n ó jogún ẹsẹ̀ méjèèjì fọ̀n áá ah, báyìí lárákùn kejì ṣe rí pé láàhìlá àhìlọ́tọ̀ asóorí ọlọ́run ọba ni asóorí ọlọ́run ọba ni mélòó mélòó ọmọ ẹ̀dẹ́ ènìyàn tí ọ̀ka ilé yìí kún torí pọ́lọ́run bó ti fún lówó yóò gbọ́lọ́run bò nífẹ̀ẹ́ òun yóò máa wí mẹ́sàn-án mẹ́wàá àìmọye àwọn ìdẹ̀ra kan bẹ̀ ní ìmọ̀tò ha sílẹ̀ tó ń jẹ́ àwọn lẹ́mọ̀ bíi ẹ̀lẹ́hàbdù àwọn ìdẹ̀ra kan bẹ̀ tí ń ṣẹlẹ̀ sí wa yìí tààrà ní ọmọ pé ìdẹ̀ra lélẹ̀ yìí a mọ̀ wọ́n wọ́n ní ìmọ̀tò mú tẹ́tẹ́rẹ́ tó ń jẹ́ ojú ha àwọn ìdẹ̀ra kan bẹ̀ àárín kẹrẹ̀ ni pé bójú gbé fún wa wọ́n ní ìmọ̀tò wà fi ha láyé ṣòro bí ha àwọn ìdára kan sì ń bẹ fún wa tọ́lọ́run jogún fún wa ṣùgbọ́n àwòye sí àti ẹ̀ lákàkún ẹ̀ àti ẹ̀mọ̀ pídẹ̀ra ní iye òtòrí ọjẹ́ ń bẹ̀ lọ́hùn àmọ́ lórí adúpẹ́ fún ọyàn ológo májẹ̀nu ọpẹ́ ẹ̀wọ́ kan lórí ìdẹ̀ra tó sí fún wa eléyìí ni wọ́n bá díẹ̀ tá a sọ lórí ìdẹ̀ra èyí tí ìpọ́lọ́run bá jogún fún wa ìyá máa dúpẹ́ fọ́lọ́run bá ń gbogbo gbà torí pé ọlọ́run bọ̀ balẹ̀ kí ọlá ó ní pé làyín ṣàkàtúm làásìdánilẹ́kùn tẹ̀bá ń dúpẹ́ fún mi ọlọ́run bá ń sàlékún orí fún yíò tẹ̀bá ń dúpẹ́ fún mi ọlọ́run bá ń sàkó orí fún fún yíò nísà tó dóhà ọlọ́run bá ní pé wàá mọ̀ bí ní ìmọ̀tí rabbika fahadis pẹ̀lú ìdára ìdí mo jogún fún yàrá níbi fi báwọn yẹn sọ̀rọ̀ o bẹ́ẹ̀ náà làwa náà ìdára tọ́lọ́run bá jogún fún wa ká fi báwọn yẹn sọ̀rọ̀ ọlọ́run bá sọ fún ansọ́ọ̀tù sábàyí nípa ànábì dáúdà táwọn aráalé rẹ̀ yìí màlúù àlà dáúdà ṣokòrò ẹ̀yìn aráalé dáúdà máa ṣiṣẹ́ kẹ́ máa dúpẹ́ fọ́lọ́run lórí ìdẹ̀ra tá a ṣe fún yín ìdẹ̀ra yìí ọlọ́run bá máa ń gba ó kọ́lọ́n bá kó má gba ìdẹ̀ra ìtòjú mú fẹ́ni kọ̀ọ̀kan wa bí ìlà sì tún dó lónìí nígbà tó bá tún dọ̀la a tún máa mú àkọlé mìíràn àkọlù kọ́ òlẹ̀ àdá أسافر عليه ولكم ولسائر المسلمين بالدم إنه هو الغفور الرحيم